eléyìí ò ní ṣe pẹ̀lú fi mímáa fi oorun ránṣẹ́ sílé nìkan ọ̀pọ̀ gba ni ó jẹ́ pé tí ìyá bá jókòó sílé tó bá ń gbọ́ pé ọmọ òun hùwà dáadáa níbìkan nínú wọn máa ń dùn pé mm. ọmọ tí mo tọ́ òun nìyí kò wá dìpà tó bá di pé ìyá wa mọ̀ fi arúgbára lọ sí ọgbà àwọn ọlọ́pàá láti lọ́ọ́ máa wo ọmọ kan látàrí pé ó wà ìpànlé ìyẹn kò ń ṣe ohun tí ó dára rárá èyí ló wà fà á tí àwọn èèyàn fi máa ń ní pé ọlọ́run jẹ́ ẹ jèrè ọmọ pẹ̀lú mm. ìwà gidi ẹ̀yìn torí tí ọmọ bá ní ìwà gidi inú òbí á máa dùn nílé wọ́n lè fi arúgbára wọ́n lè fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ó ṣeun tó fún mi ní ọ̀rọ̀ irú ọmọ báyìí inú màmú wa sọ̀rọ̀ tí a fẹ́ sọ lónìí ohun tí a pè ní ọ̀nà wo la lè gbà tọ́ ọmọ wa tí wọ́n á yàn tí wọ́n á yọjú tí wọ́n á sì jẹ́ ọmọlúàbí tí wọ́n ní máa jójú tì kiri àwa nìkan dẹ̀kọ́ láàmú sọ̀rọ̀ ẹ̀ ní ibi ìbàyí a ní àlejò pẹ̀lú wa ẹni tí ẹ mọ̀ bí ẹni mowó náà ni Tèmítọ́pẹ́ Ọlájẹ́ngbésì ọlájẹ̀ngbèsì bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ olùgbaninímọ̀ràn pàtàkì wọ́n jẹ́ olùgbaninímọ̀ràn àwọn náà sì mọ̀ gba òdo wa nílé báyìí ní ìmọ̀ràn lórí ọ̀nà tí a lè gbà tọ́ àwọn ọmọ wa àlejò wa ẹ bá wa kí àwọn ará ilé. ṣé olóòtú mo kí gbogbo ará ilé níbikíbi tí ẹ ti lè máa wò mí orúkọ tèmi ni ìyáàfin tèmítọ́pẹ́ ọlá jẹ́ngbèsì gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe olóòtú. ó ní mo fẹ́ kí a bẹ̀rẹ̀ báyìí torí ó ní ọ̀rọ̀ kan tí àwọn èèyàn máa ń sọ wá ní bàbá ló mọ ọmọ tọ́jú ló mọ ọmọ ọkùnrin tọ́jú wá sì ní ìyá ló mọ ọmọ obìnrin tọ́jú ìjẹ́ tòótọ́ lélẹ̀ kí ló tí ò ṣe jẹ́ pé bàbá lè tọ́jú ọmọkùnrin ó lè tọ́jú ọmọbìnrin àti pé ìyá lè tọ́jú ọmọkùnrin ó lè tọ́jú ọmọbìnrin àti pé àwọn méjèèjì gan wọ́n lè tọ́jú èyí tí náà àwọn ọmọ. ẹ ṣe olóòtú bàbá àtìyá náà lè tọ́jú ọmọkùnrin àtọmọbìnrin a rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn tí wọ́n bá ń ṣe single parenting bóyá ìyá kan àbí mi mọ̀ bí mo ṣe lè mi mọ̀ bóyá ọ̀rọ̀ mi yé yín ìyá àti bàbá tí wọ́n gbé pọ̀ ẹ jẹ́ ká sọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n gbé papọ̀ wọ́n á ní single mother wọ́n á ní pé èèyàn kan single father a rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ojúṣe yẹn máa ń yọ sílẹ̀ hmm. wípé bàbá àti ìyá ò jọ gbé papọ̀ nítorí eh, yorùbá máa ń sọ kinní kan pé èèyàn kan ló máa ń bímọ pé but ìgbà ojú ló máa ń wo ọmọ ìyẹn dẹ̀ máa ń ṣẹlẹ̀ sí bàbá àti ìyá nítorí pé tí a bá tọ́ ọmọ àwọn nǹkan kan wà tó jẹ́ pé àwọn ọmọ wa máa wò lára wa gẹ́gẹ́ bí obìnrin á máa wò lára ìyá ẹ̀ òkè bí mọ́mì mi ṣe sí dáàdì mi lélẹ̀ tó bá a máa máa mú ìwà yẹn ọkùnrin náà máa mú bí bàbá ṣe ń ṣe sí ìyá ẹ̀ á ti ní lọ́kàn pé òkè bí dáàdì mi ṣe ń ṣe yìí o torí pé àwọn ọmọ yẹn wo bàbá àti ìyá yẹn bọ̀ àwọn lè má mọ̀ kí wọ́n wò wọ́n ọkùnrin yẹn á ti rí i pé ok bí mọ́mì dáàdì mi ṣe ṣe sí mọ́mì mi lélẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà la rí i pé bàbá máa ń na ìyá lójú hmm. àwọn ọmọ tí ò dẹ̀ dáa so ọmọkùnrin náà ti ní lọ́kàn pé tèmi náà ó ṣeé ṣe kó ní pé tèmi náà bá ti níyàwó bí dáàdì mi ṣe ń ṣe sí mọ́mì mi lèmi náà ṣe máa ṣe sí ìyàwó tí mo bá fẹ́ hmm. ìyá tó bá jẹ́ pé lójú ọmọ ló ti máa ń lọ́ọ̀kì á di aṣọ mọ́mọ́ ọkọ ẹ̀ lọ́rùn á máa bá àbí kó máa bu ọmọbìnrin náà ti máa mú nǹkan tàbí méjì hmm. lára ẹ̀wà yẹn sọ́wọ́ pé tèmi náà bá ti lọ́kọ bẹ́mi náà ṣe máa ṣe lélẹ̀ so àwa méjèèjì la jọ ní láti tọ́jú ọmọ bàbá àti ìyá nítorí pé ibi tí ènìyàn kan bá ti ń tọ́jú ọmọ ó máa ń sábà yọ ọ́ lẹ̀ hmm. lọ́pọ̀lọpọ̀ ìgbà tá bá wá ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ọmọ yìí kò ń ṣe pé nígbà tí ọmọ yẹn bá ti dàgbà la máa máa tọ́ tá a bá ti bí wọn sílẹ̀ báyìí láti máa bẹ̀rẹ̀ ìtọ́jú yẹn hmm. èyí tí ọ̀pọ̀lọpọ̀ òbí ò mọ̀ rárá wọ́n á wò pé ọmọ yẹn sì kéré ó sì kéré ọmọ tó sì lè pé bá bá da, di, tó ń sọ pé tọ́lá ẹ jẹ́ kó mọ̀ ẹ́ pé àǹtí tọ́lá ni ó sì kéré o ó sì lè jẹ́ bí ọmọ ọdún kan àbí kó tẹ ọmọ mi ọmọ mi máa ń tètè sọ̀rọ̀ ìmí àtètè rìn ìmí ó ní bọ́n ṣe máa ń ṣe nǹkan wọn tó bá ti lè mọ tí tí pè ẹ jẹ́ kó mọ̀ ẹ́ pé àǹtí títí ni o ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ ọdún mẹ́fà a máa pe àgbàlagbà ní orúkọ wọn lọmọdé ló ń ṣe ọmọdé kọ́ ló ń ṣe àwọn òbí ẹ̀ ni wọ́n kọ́ hmm. òbí a fẹ́ máa ká ẹja tó ti gbẹ kò ṣeé kà àti kékeré yẹn lẹ ti máa tètè ká ẹja yẹn ẹ̀ wá yan àgbẹ̀ wọ́n ọmọ tó ti dàgbà tẹ́ ẹ̀ jẹ́ kó mọ̀ yìí pé tán bá ti jí làárọ̀ o gẹ́gẹ́ bí bóyá Yorùbá ni wọ́n ń sìn bàbá àti ìyá ẹ jẹ́ kó kọ́ bí a ti ń dọ̀bálẹ̀ tó bá jẹ́ ọkùnrin ẹ má jẹ́ kí ọ̀làjú gba gbogbo ẹ̀ hmm civilization wọn á ní ọ̀làjú ti dé ọ̀làjú yẹn dẹ̀ ń dé à ń gbàgbé àṣà à ń gbàgbé àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ àwọn ọmọ wa láti kékeré tán bá ti wá dàgbà tán ọwọ́ wa ní ká mọ́ ìwọ ọmọ wa ń sọ̀rọ̀ nípa pé kí akọ́mọ kó lè jẹ ọmọlúàbí kò ń ṣe iṣẹ́ ọjọ́ kan kò dẹ̀ ń ṣe nǹkan téèyàn máa sọ pé mi ì tí ì fẹ́ ṣe báyìí ọmọ yẹn sì kéré kò kéré ibi tá bá ti ń fún wọn pé kí téèyàn máa gbé ọmọ kékeré dání ọmọ tuntun jòjòló tó bá ń fún lóúnjẹ tó ń breastfeed ẹ̀ tó bá dé stage kan tó bá gé ìyá yẹn jẹ á pààpọ̀ ẹnu ẹ̀ pé má ṣe bẹ́ẹ̀ yẹn mọ́ ṣùgbọ́n tá a bá ṣe bẹ́ẹ̀ fún kò ní mọ̀ ẹ́ pé nǹkan tó ń ṣe yẹn kò bójú mu ọmọ títọ́jú iṣẹ́ bàbá àti ìyá ni tí obìnrin bá ń kọ́ ọmọbìnrin ẹ̀ pé tó bá ti jí o a máa ń kúnlẹ̀ kí àgbàlagbà ní ṣé òun gan kúnlẹ̀ kí ọkọ ẹ̀ lójú ọmọ ẹ̀ hmm. ohun tí a bá ṣe lójú àwọn ọmọ yìí ni wọ́n á máa wò ẹ kọ́ mọ̀ pé òkè tá bá ti ń lọ o téèyàn bá ti rí àgbàlagbà o gẹ́gẹ́ bí ọmọ gidi o gbúdọ̀ mọ̀ bá ṣe ń kí wọn o ò kọjá lọ́dọ̀ ẹnìkíní òkè o gbọ́dọ̀ ẹnìkejì kọjá òkè ẹ má jẹ́ kí n tàn yín olóòtú àwọn ọmọ tó wà níta ń sìn tẹ́ ẹ bá sọ fún wọn sọ pé mọ́mí sẹ́yìn gan kíyàn ó hmm. lè sọ pẹ̀lú àwàdà ó lè fi ṣe àrà stylishly kó sọ pé sẹ́yìn gan kíyàn ọmọ ìkéré yóò tiẹ̀ ní sọ wọn ní wọn kì í fi bò wọn á sọ ọmọlúwàbí láti ìpele kan sí ìpele kejì ni ẹ jẹ́ ká tún mú báyìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó lè ti pé bóyá ó ti lé bí ọmọ ọdún mẹ́rin bóyá márùn mẹ́fà wọ́n á ní eléyìí oúnjẹ rẹ̀ sí yorùbá ni o wọ́n lé eléyìí òkè oúnjẹ òkèlè olóòtú ọwọ́ àwọn òbí ló wà pàápàá jùlọ ìyá hmm. ní ọ̀nà yìí pé tí ọmọ bá ṣì kéré tó jẹ́ ọmọ jòjòló tí ó ti pọ̀ ọmọ ọdún méjì àyẹ̀wọ́n pé ó lè wà selective ó lè ó lè máa yan bọ Mm, kó máa yanra. kó máa yanra pé òkè mi fẹ́ jẹlé mi fẹ́ jẹlé a sì lè fún láǹfààní. ẹ ṣeun gan ló àlejò wa mo fẹ́ kí a kọ́kọ́ bẹ̀rẹ̀ láti apá títọ́jú ọmọkùnrin náà ẹ mo dẹ̀ fẹ́ kí a wò láti abala yìí púpọ̀ náà àwọn èèyàn wá sọ pé tí obìnrin bá fẹ́ ṣe ìgbéyàwó ọkùnrin tó bá máa fẹ́ kí ó máa wò dáadáa torí ìwà tí ọkùnrin náà bá wù ó lè ní ipa lára ọmọ ọkùnrin tí wọ́n bá bí ẹ mo fẹ́ kí a wo abala ibẹ̀yẹn ǹjẹ́ obìnrin ọkùnrin tí obìnrin bá fẹ́ fẹ́ ṣó lè ní ìkọ̀kọ̀ ṣe pẹ̀lú ọmọ tí wọ́n bá bí ọmọkùnrin. ó ní í ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà torí inú ẹ̀jẹ̀ ni ó máa jẹ́ láti ọ̀pọ̀lọpọ̀ ìwà máa ń jẹ́ láti ìran kan sí ìkejì from one generation to another wọ́n á ní bíbẹ̀ ni great grandfather ẹ̀ ṣe ń ṣe wọ́n á níbẹ̀ ni bàbá tó bàbá bàbá ẹ̀ ṣe ń ṣe téèyàn bá fẹ́ fẹ́ ọkùnrin á wo ìwà ẹ̀ dáadáa ṣùgbọ́n mi máa ń gba àwọn òbí ní ìyànjú pé tí wọ́n bá ti ń bí ọmọ ẹ jẹ́ ká máa sọ fún ọlọ́run torí àgùdọ̀ kóró yan ọ̀rọ̀ ọlọ́run kéré nípa títọ́jú ọmọ nínú ẹ̀sìn kẹ́sìn yóò wúwo ká máa ṣe torí a lè dátọ́ àwọn ọmọ yìí àwa kàn máa gbìyànjú ni a ní láti pe ọlọ́run torí ọlọ́run fi wá ṣe ó fi wá ṣe àwọn jẹ́gẹ́ bí atọ́nà fún àwọn ọmọ yìí láti wá sílé ayé bí alábòójútó fún wọn so tí a ọ̀pọ̀lọpọ̀ òbí ò bá kíyèsára lórí àwọn ọmọ wọn wọn á jẹ̀bi hmm. so téèyàn bá ti fẹ́ ní ọkọ tá bá ti bí tá bá ti fẹ́ra wa sílé ta ẹ jẹ́ ká máa sọ fún Ọlọ́run pé Olúwa èyí tó bá da nínú ìwà mi ló fẹ́ kọ́ ọmọ mi mú hmm. ṣùgbọ́n a kì í mọ̀ hmm. torí kò sẹ́ni tó pé tán kò dẹ̀ wá sí bá a ṣe fẹ́ ṣe tó kò sí iye ọmọ téèyàn lè bí tó kò sí bí wọ́n ṣe lè gba Ọlọ́run gbọ́ tó kò sí bí wọ́n ṣe lè mọ̀ ṣe tó wọ́n á mú eléyìí tá a mú lára bàbá èyí tá a mú lára ìyá kò sí ohun tá a lè kóyún ẹ̀ kéré mm. kò ṣe yọ kúrò. ẹ ṣe gan ẹ gbà tí ẹ sọ ẹ sọ pé ẹ kò sí bó o ṣe máa ṣe téèyàn ní mú wà bàbá ẹ mọ̀ pé àwọn ìgbà máa tẹ pé àwọn labour circumstances ó máa ń fà kí nǹkan kan ṣẹlẹ̀ ẹni tí ó jẹ́ pé ìgbà tí wọ́n kọ́ fẹ́ra wọn sílé owó wà ń ṣe tó fẹ́ wọ́n dìgbà tó dẹ̀ bímọ òkè òbó wa ó ń ṣe ìwà tó tọ́ àti tó yẹ tó tó yẹ nǹkan kan wá ṣẹlẹ̀ tí gbogbo ẹ̀ wá dojúrú kò wá sówó mọ́ ṣàpé yẹn gan lásán tó kí ọkùnrin ṣe kíni kó ṣìwàwù tó wá ṣìwàwù báwo ni ó ṣe máa rọrùn fún ìyá àti bàbá láti bẹ̀rẹ̀ ó ké o láti wá sọ fún ọmọ pé ó ké o ẹ tó bá rí báyìí báyìí lèèyàn ṣe ń gbé hmm, tó bá ní ẹ ẹ tó àpò ìgbà mọ̀ ṣe kó bí àìwà ẹ̀ ò àìsí ní àkókò yẹn òun ló fa yíwà padà díẹ̀ ló wà lè gbà tọ́mọ tó yẹ pé tí nǹkan wà o nǹkan ò sí o tàbí kò sí ibi téèyàn lè wà kéèyàn ṣe kíni kéèyàn wúwo ọmọlúwàbí. ẹ ṣe olóòtú ṣe rí ìbéèrè yín yẹn ó jẹun tó rọrùn tí nǹkan kan bá ṣẹlẹ̀ tẹ̀lé sọ any circumstances máa ń ṣẹlẹ̀ at times tó bá ṣẹlẹ̀ tó jẹ́ pé èèyàn ó fẹ́ jẹ́ kí èèyàn hùwà tí o kì í ṣe wa àbí mm-hmm. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó bá jẹ́ ìwà wa ni o à á rí i pé ní nǹkan ò kì í dùn lọ títí ìgbà kan wà tó máa wà ìgbà kan wà tó máa sáfẹ́rẹ́ ṣe rí ìgbà tó bá ṣẹlẹ̀ yẹn tó sáfẹ́rẹ́ yẹn ìwà tó wà nínú ẹni yẹn náà ló máa wù kò sí bí circumstances yẹn ṣe lè pọ̀ tó fún un kò sí bó ṣe lè wà frustrated tó ìwà ọmọlúàbí tó bá wà nínú ẹ̀ ló máa wù then tó bá wá dàbí pé ó fẹ́ ṣèṣe ẹlẹ́ran ara torí ẹlẹ́ran ara ni gbogbo wa a kì í ṣe áńgẹ́lì a dẹ̀ mọ̀ tán tó bá dẹ̀ kó fẹ́ ṣèṣe ẹlẹ́ran ara tó bá ti jẹ́ ẹni tó mọ̀ bá ṣe ń control temper anger a mọ bó ṣe máa ṣe mm. tó jẹ́ pé ọmọ gan wò pé ah, dáàdì mi ò kì í ṣe báyìí tẹ́lẹ̀ mm. àwọn ọmọ tá à dẹ̀ bí yẹn wọ́n á béèrè. láti ṣe kò sí. wọ́n á béèrè nítorí pé kì í ṣe ìwà ẹ̀. Mm bọ̀ ohun tó ṣẹlẹ̀ sí lásìkò yẹn ló fẹ́ kó jẹ́ kó fẹ́ kó ṣì wà wù àwọn ọmọ yẹn dẹ̀ ti mọ̀ pé mọ́mì mi ò kì í ṣe báyìí wọ́n á bí àwọn ọmọ tá à ń bí sìn kò dàbí àtijọ́ wọ́n á béèrè lẹ́yìn náà sọ fún wa wípé kò sí bí bàbá tàbí àṣẹ bá fẹ́ wúwà nínú ilé òun làwọn ọmọ ń ṣe kíni òun làwọn ọmọ tẹ̀lé òun ni wọ́n tẹ̀lé. pàápàá jù lẹ́nu tó jọ bí ọmọkùnrin àwọn ọkùnrin wọn máa ń wo bàbá wọn bíi ẹ eh, tí bàbá mi bá ṣe. role model. ẹ ẹ ẹ gbà ẹ tí bàbá mi bá ṣe òun ni mo fẹ́ ṣe ẹ eh, bàbá mi ó máa ń parọ́ ẹ pé ní àṣà kan ó tẹ̀ wà lára àwọn àwọn ọkùnrin kan níta tó yẹ pé tí wọ́n bá ti ń bá obìnrin sọ̀rọ̀ tó bá jágbe mọ́ àwọn ah, ni bàbá tèmi tó bá ń parọ́ wọ́n máa ń bẹ̀bẹ̀ báyìí wọ́n máa ń kúnlẹ̀ bẹ̀bẹ̀ ni. àwọn ọmọ yẹn a ní láti wà a ní láti kíyèsára gẹ́gẹ́ bí òbí gbogbo ẹ̀ ni wọ́n ń wò hmm. gbogbo ẹ̀ ni wọ́n wò kò sí pé èdè àìyedè ò lè má ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ṣùgbọ́n ìmọ̀ràn mi ni pé kí àwọn ọkọ àtìyàwó má máa jẹ́ kó hàn sí àwọn ọmọ hmm. àsìkò ìyàn jíjà máa fẹ́ wáyé láàrin ọkọ àtìyàwó tẹ́ bá ti di pé àwọn ọmọ yẹn fẹ́ máa bọ̀ ẹ ṣe bíi pé kò nǹkan kan ṣẹlẹ̀ hmm. wọ́n ń wò yìí o tẹ́ bá jẹ́ pé ẹni tó máa ń bú ọkọ ẹ̀ nílé ẹ máa rí i pé táwọn ọmọ yẹn bá ń bẹ̀rẹ̀ wọ́n lè máa sọ pé àwọn fẹ́ ṣeré orí ìtàgé fúnra wọn ó lé àmọ́ ṣe bí dáàdi ẹ̀ ṣe ń ṣe ń lé eléyà ṣe bí mọ́mí ẹ̀ ṣe ń ṣe ń lé ìwà ọmọlúàbí kò pín síbì kan hmm. ẹ tún jẹ́ ká wò níbí a ní ilé bóyá nílé yẹn wọ́n eh, flat náà wọ́n ní bóyá bíi yàrá bíi mẹ́ta mẹ́rin àwọn òbí láti máa pa àwọn ilẹ̀kùn yẹn dé ká kọ́ ọmọ bó ṣe ń kanlẹ̀kùn kó tó wọlé hmm, ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò mọ̀ hmm. tẹ́ ẹ̀ bá ń palẹ̀kùn dé yẹn wọ́n gbọ́dọ̀ máa pa dé torí wọ́n ń kọ́ àwọn ọmọ yẹn torí òní kọ́ o torí ọ̀la torí ìgbà tí wọ́n á dàgbà tí wọ́n á bọ́ sí gbòòrò hmm. nínú kán yin àwọn òbí wọn àbí kán fìdà kejì ránṣẹ́ hmm. so tán bá ti kọ́ wọn pé kó tó wọlé wàá kanlẹ̀kùn tó bá tún wàá kanlẹ̀kùn tí ì bá ní wọlé má wọlé ó pín sọ́nà méjì hmm. ọ̀tọ̀ ni pé kéèyàn kanlẹ̀kùn kó kàn já wọlé rárá tó bá ti kanlẹ̀kùn wàá dúró síbẹ̀ wàá gbọ́ èsì ẹni tó wà nínú ilé ok wọlé o má wọlé o ọ̀nà ọ̀tọ̀ tún nìyẹn tá à ọmọ from láti ibẹ̀ lọ àrípọ́mọ yẹn ìkíní yẹn máa máa mọ lára tó bá lọ sí ẹni ibikíbi tó bá lọ á mọ̀ ì pé a gbọ́dọ̀ wọlé ni ọ̀nà ọmọlúwàbí mìíràn ni pé ká máa wo móhùnmáwòrán ká kàn mú remote kẹ́kọ̀ọ́ máa tẹ̀ hmm. bàbá bàbá ń wòròyìn lọ́wọ́ ọmọdé fẹ́ wo cartoon ọmọ even bàbá gan ọmọ ń wo cartoon gan lọ́wọ́ ẹ hmm. jẹ́ ká ti bi àwọn bàbá àtàwọn ọmọ ọmọ àbíyá àtàwọn ọmọ àmọ́ kìíní cartoon ẹ̀wọ̀n káwọn ọmọ kékeré máa nífẹ̀ẹ́ sí gan wọ́n wo cartoon lọ́wọ́ bàbá dẹ̀ ló fẹ́ wo bọ́ọ̀ àbó fẹ́ gbọ́ ìròyìn hmm. ó kàn dé ó kàn mú ó kàn tẹ rárá wọ́n ní láti tọrọ gáfárà lọ́wọ́ àwọn ọmọ yẹn hmm. wọ́n ṣe kéré tó yẹn hmm. pé ah ọmọ mi ò jọ o mo fẹ́ wo nǹkan báyìí o tóun náà bá fẹ́ ṣe lọ́la mọ̀ pé dádì mi o mo ní láti tọrọ gáfárà kí n tó yí padà. ló máa ń bá ọmọ mi dé ilé ìwé tó jẹ́ pé wọ́n máa dé bíi hostel tí wọn ọmọ aró mi wọn ní mọ ẹni tó ní. wọn kàn gbé lẹgbẹ bàbá mi àti àbínà ọmọ tẹ láìsí àwọn náà kàn gbé. àwọn náà kàn gbé. àwọn mílẹ̀ ilé nǹkan oríṣiríṣi lélẹ̀ yẹn ti wá ẹ̀sẹ̀ pé bí àwọn fẹ́ pè ránṣẹ́ síra wọn lé ní. òun ló mọ ìyẹn màmá ṣe ń ta. ìyẹn náà máa ṣe pé. <laughs> ó ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè ẹ mọ̀ pé tí a bá bí ọmọ obìnrin àti kékeré láti bẹ̀rẹ̀ sí ẹ pé o má jẹ́ kọ́kùnrin fọ ọkùnrin bí o má jẹ́ kọ́kùnrin ẹ̀yẹn eh, fọ àmọ́ àwọn ọmọ ọkùnrin púpọ̀ nu wọn ló jẹ́ pé nígbà tí wọ́n wà kékeré wọ́n wà sexually abused although àkínfi bẹ́ẹ̀ wọ́n kínfi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ níta àmọ́ nǹkan tí mo máa fẹ́ sọ̀rọ̀ nípa ni pé ìgbà wo àti pé àsìkò wo gan ló yẹ tó yẹ bóyá bàbá ni àbíyá kó máa bá ọmọ ọkùnrin náà sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìbálòpọ̀. ẹ ṣé olóòtú ṣe rí ìbéèrè yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ilé nípa bíbá ara ẹni sọ̀rọ̀ nírú nǹkan bẹ́ẹ̀ yẹn ọkọ àtìyàwó kì í sábà mọ̀ ọ́n ṣe ó lè jẹ́ pé ọkọ ló mọ̀ ọ́n ṣe níbòmíì àbí kó jẹ́ pé ìyàwó. ẹ máa tẹ̀síwájú kákó dókè lọ́nà tá a bá dé padà a máa tẹ̀síwájú lórí ètò gbàgede ìlú ní ìkànnì Kaftan television yorùbá à ń padà bọ̀. Kaftan television yorùbá kárí ayé sani wọn ń rí wa iṣẹ́ ń bá ayé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ káàbọ̀ padà sórí ètò tí ẹ bá ń ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ọ̀nà tí à ń gbà tọ́ àwọn ọmọ wa ni a ti ń sọ̀rọ̀ nípa látàrọ̀ àwọn olùgbaninímọ̀ràn wa sì ti wà pẹ̀lú wa Tèmítọ́pẹ́ àwọn náà ni wọ́n wà pẹ̀lú wa látàárọ̀ tí a ti jọ ń yànnàná rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sì ń sọ lọ ó ní ṣe pẹ̀lú ọ̀nà tí ìgbà owó gangan àti àsìkò owó gangan ló yẹ tí a ti lè bẹ̀rẹ̀ sí ni máa kọ́ àwọn ọmọ ọkùnrin wa ní ohun tó ní ṣe pẹ̀lú ìbálòpọ̀ ẹ ṣe olóòtú gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tẹ́lẹ̀ pé bàbá mi àti ìyá mi wọ́n lè má mọ̀ ọ́ ṣe ṣùgbọ́n ẹni tó bá mọ̀ ọ́ ṣe nínú àwọn méjèèjì kó máa sọ fẹ́nìkejì kan jọ máa ṣe àkọ́kọ́ tá a fi lè tọ́ ọmọkùnrin kọ nípa ìbálòpọ̀ ó ní í ṣe pẹ̀lú ilẹ̀kùn kíkàn tí mo kọ́kọ́ sọ yẹn ṣe mọ̀ bàbá àti ìyá wà nínú ilé wọ́n ṣojú ìjì gẹ́gẹ́ bí ọlọ́run ṣe sọ pé kí ọkọ àti ìyàwó máa ṣe wọ́n ní láti tilẹ̀kùn ọmọ yẹn kan lówó kan lẹ̀kùn á mọ̀ ìgbà tó máa wọlé àti tí kò wọlé then ọmọkùnrin tó bá ti pé ọmọ ọdún méjì àti bóyá àbí ọkùnrin àbí obìnrin àwọn àwò pé ọmọ yẹn àwọn wọn sì kéré ọmọ kékeré sì làwọn méjèèjì ìkan ọmọ ọdún mẹ́ta àbí mẹ́rin ìkan ọmọ ọdún méjì àkọ́kọ́ ni pé wíwẹ̀ papọ̀ ó gbúdọ̀ dópin tí ọmọkùnrin bá ti pé ọmọ ọdún méjì hmm. torí ó ti gbọ́n ó ti mọ nǹkan tó ń ṣe ẹ ọmọkùnrin mìíràn á máa béèrè lọ bàbá ẹ pé kí ló dé kòkòrò òsì tòun ṣe kéde sí ti bàbá òun hmm. bọ́ a máa ń wòye pé àwọn ọmọ yẹn kéré ẹ jẹ́ ká jọ máa wẹ̀ papọ̀ ọmọ tó bá ti pé ọdún méjì ní ọmọkùnrin ó ti lẹ́tọ̀ọ́ ká bẹ̀rẹ̀ sí ni máa kọ pé ibí yìí o má jẹ́ kẹ́ anybody fọwọ́ kàn so that kò ní wà sexually abused bẹ́ẹ̀ ṣe sọ. a máa ń tábà ṣe àwọn obìnrin a máa ń fi ọkùnrin lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mm orí àgbáyé tàdé wáyé kò ń ṣọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà nìkan o it happens all over the world ló ti ń ṣẹlẹ̀ kọ́mọ máa wà sexually abused ìbájọ́ ọmọbìnrin ìbájọ́ ọmọkùnrin but a máa ń sọ pé obìnrin nìkan ló máa ń ṣẹlẹ̀ sí jù tọkùnrin gan ló pọ̀ jù especially àwọn ọmọ tó wà ní iléèwé ẹ̀ tó máa ń pè ní boarding schools mm-hmm. tó yẹ pé male alone female only wọ́n máa wà sexually abused láàrin ara wọn ṣùgbọ́n tó bá ti jẹ́ kó mọ̀ láti kékeré pé ibí yìí o ẹ̀yà ara ẹni private part má yẹ kẹ́ anybody fọwọ́ kàn àti kọ bẹ́ẹ̀ yẹn àti kọ́ ọmọbìnrin náà kó tó bá ti pọ́ ọdún méjì even uncle ẹ̀ gan má jókòó sórí ẹsẹ̀ bọ̀ a máa wò pé àbúrò mi ni àbúrò ọkọ mi ni ọlọ́run tọ́lọ́run bá ń ṣọ́yàn kéèyàn máa ṣọ́ ara ẹ̀ so ọkùnrin á ti jẹ́ kí ọkùnrin tí ò bá mọ̀ sọ ìyàwó àsọ fún pé ah, ẹ máa kọ́ ọmọ yìí o another one ni pé kí bàbá wọ kíní kékeré boxer kó wọ̀ lójú ọmọkùnrin àwọn ọmọ tó ti pọ́mọdún méjì á wò pọ́mọ kékeré ni ó ń wo kò ń ṣọmọ kékeré o a ní láti kọ́ bí a ti múra lójú àwọn ọmọ wa ọmọ mi ilé gan ló ti wà sexually abused bọ̀ lọ́dọ̀ àwọn bàbá àti màmá ẹ̀ obìnrin tó ti bí ọmọkùnrin tó ti bàlágà tó máa ma wọ aṣọ péńpé lójú ẹ̀ tó máa ma wọ aṣọ tó ṣí ara lẹ̀ lójú ẹ̀ àfi kọ́lọ́run ràn wá lọ́wọ́ káwa náà dé ran ara wa lọ́wọ́ so tá ti then another one ni pé nípa nǹkan tá à ń wò nínú móhùnmáwòrán àwọn ilé kan wà tó jẹ́ pé ó ní iye ọdún tọmọ tó lè máa wo oríṣiríṣi channels wọ́n lè sọ pé òkè níbí báyìí cartoon lè máa máa wò àwọn ilé kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ilé ni àǹfààní yẹn ò kì í sí fún bóyá wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo èèyàn wọnú ilé wọn àbí tí wọ́n jẹ́ ẹni tó máa ń gba àlejò tí wọ́n á dẹ̀ fẹ́ wo pé a fẹ́ wo bíi lónìí o a fẹ́ wo bíi lọ́la tí wọ́n dẹ̀ lè sọ pé kí àwọn ọmọ yẹn pé à ẹjọ́ má wo torí àwọn ọmọ mi àwọn ọmọ mi ò tí máa wo orúkọ bẹ́ẹ̀ yẹn tí a bá ti rí pé orúkọ bẹ́ẹ̀ yẹn ń wáyé tó bá ti ń ṣe àwọn ohun tí ò bójúmu yẹn ẹ̀tọ́ wa ni gẹ́gẹ́ bí òbí láti sọ fún ọmọ yẹn pé nǹkan tó ń ṣe yẹn náà má ṣe irú ẹ̀ àwọn yẹn wọ́n ti ń fi sọ́wọ́ o nípa aṣọ wíwọ̀ wọ́n ti fi sọ́wọ́ pé à ẹni tó wọ bóyá wọ spag àbí wọ straps nsìn àbí short gown ẹ̀dẹ̀ jọ ń wo fíìmù pẹ̀lú ọmọbìnrin tó tẹ̀ sí ń jẹ́ ọmọ ọdún mẹ́ta mẹ́rin ẹ jẹ́ kó mọ̀ pé ẹṣọ́ ènìyàn wọ̀ yẹn ò dáa o á fi sọ́kàn ẹ sọ fún lónìí ẹ sọ fún lọ́la ẹ má jẹ́ kó yà yín lẹ́nu olóòótọ́ ẹ bá ń wò lọ́tún á sọ fún yín pé mọ́mì aṣọ tẹ́ni yẹn wò dáa o hmm. torí pé ẹ̀yin ti sọ fún ẹ wò kó kéré ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ òbí máa wò pé dìgbà tọ́mọ bá pé ọmọ méjìlá hmm. kò wá ní ibà mọ́ bàbá ní láti kọ́ nǹkan tó ń wọ̀ lójú ọmọkùnrin ẹ̀ má wo bọ́ksà lójú ọmọkùnrin ẹ̀ má jẹ́ kó rí gbogbo nǹkan tí ò yẹ kó rí. àwọn ìyá mi gan wà tẹ pé tó bá fẹ́ lọ wẹ̀ gan wá tún gbọ́mọ wọn dání jọ lọ wẹ̀. kò tọ́nà rárá ẹlòmíì gan tiẹ̀ tún máa múra lójú ọmọ yẹn. ó tẹ ẹdó àwọn ìyá tó yẹ pé tó bá ti fẹ́ wọ́n máa ń kíìsì àwọn ọmọ wọn kọ́. ìyá tó wà nínú kissing and pecking ìfẹnukọ ẹnu fọmọ kékeré ló dáa gan tún yọ ahọ́n ẹ̀ síta nǹkan tí ò dáa là ń kọ́ àwọn ọmọ yẹn tí ò bá tìgbọ́n tó wà ní bébì gan kò dáa ká máa fẹnu kò wọ́n lẹ́nu torí àmọ̀wé ẹnìyẹn ní mouth odor àmọ̀wé yóní kankan ẹ mọ̀ nípa atẹ́gùn oríṣiríṣi àìsàn ló máa ń tẹ́ra ẹnìkan bọ́ sára ẹnìkejì apec wọn ó lè jẹ́ iwájú orí ó lè jẹ́ ẹ̀kẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ orí gan ìwọ ọmọlúàbí kò ní í ṣe pẹ̀lú pé ká máa fi gbogbo ìgbà bọ́mọ wí a gbúdọ̀ fà wọ́n mọ́ra tó bá jẹ́ pé ká pẹ́ẹ̀kì wọn láràárọ̀ ẹ ọmọ tó sùn nǹkan tẹ́ bá ti jí ẹ máa fọwọ́ ṣe orí òun báyìí inú ẹ máa dùn bóyá kò fẹ́ wẹ̀ ẹ kàn sáré tíkù rẹ̀ inú ẹ máa dùn tábà tó wá ń sọ̀rọ̀ nípa tíkù yẹn ó tún ní sèjì tàtú gbọ́dọ̀ dáwọ́ ẹ̀ dúró torí tó bá ti lọ túpọ̀ jù àwọn wọ́n lè tibẹ̀ wọlé sí ọmọ lára kán máa tíkù rẹ̀ torí pé ó ti mọ lára láti kékeré ọ̀pọ̀lọpọ̀ tá a bá fẹ́ kọ́ ọmọ níwọ̀ ọmọlúàbí ẹ má máa jẹ́ ká ṣe in a negative way ẹ má jẹ́ kó jẹ́ bí negative punishment ẹ jẹ́ kó jẹ́ positive punishment lọ́nà yìí pé ọmọ ṣe nǹkan tí ò da ẹ fẹ́ bá wí ok oya go and stool down there bó ṣe bí five ten ẹni kó máa lọ that is negative punishment nítorí pé kò mọ nǹkan tó ń ṣe hmm. ẹ kàn punish ẹ dẹ̀ ni kó máa lọ bẹ́ẹ̀ but ẹ bá punish ẹ torí pé nǹkan tí mo ní kò ṣe lẹ́ẹ̀kan ò ṣe mo ṣe ní kò stool down má ṣe bẹ́ẹ̀ mọ́ o á lókè mà bó ẹ kàn ní kó máa lọ àmọ́ pé ah, kí ni mo ṣe another negative punishment ni pé ká máa fi oúnjẹ punish ọmọ à ń kọ́ ọmọ yẹn ló lè ní hmm. there are different ways tí èèyàn lè fi punish ọmọ kò ní ṣe pẹ̀lú oúnjẹ rárá o ṣe nǹkan mo ránṣẹ́ o lọ mi ní fẹ́ lóúnjẹ àbí lọ bá mi ra kìíní kan yorùbá ní àìtọ́ ọmọ ránṣẹ́ lọ bá mi ra kàrà wá kájọ jẹ́ hmm. lọ bá mi ra kàrà wá ń jẹ́ lọ bá mi ra kàrà wá kò sí pé ká jọ jẹ́ ọmọ tó ti jẹ́ ọmọ kékeré ọmọ ọdún kan àbọ̀ àná ó bẹ̀rẹ̀ sí ń sun ẹkún ó ń fara yílẹ̀ á lọ dojú sí irú ìyá bẹ́ẹ̀ níta hmm. gbogbo ọmọdé ló máa ń fẹ́ fi nǹkan lọ̀yàn bọ́tẹ́ bá ti lè gbà fáwọn ọmọ yẹn wọn kàn ti bẹ̀ wọlé ni hmm. tẹ́ ẹ bá na ọmọ tó bá ń sunkún tó ń fara yílẹ̀ ẹ gbé dìde pé tí n bá tún nà ẹ́ tó o bá tún fara yílẹ̀ ìjọ́ tẹ́ ẹ bá wọ aṣọ funfun fún tẹ́ ẹ lọ sáàárín èrò ní ojú agbo á lọ fi yílẹ̀ nu ẹ̀rọ̀fọ̀ torí kó ti ṣe láti lé wọn bá wí. tá bá ti ń bọ́ ọmọ sọ̀rọ̀ tó ń ṣe tó ti ń jọ ẹsẹ̀ mọ́lẹ̀ láti kékeré ẹ fẹ̀gbà sí ẹ fọwọ́ sí ẹ fẹ̀gbà sí ń di èmi nìyá ẹ lágbàlagbà bá ti ń báyàn sọ̀rọ̀ wọn kì í rojú wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn Yorùbá ní gbọ́yìn lèébú àgbà. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe àtàrọ àti sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe ń tọ́jú ọkùnrin ìgbà tó yẹ kọ́mọkùnrin ṣe ilé ìgbà tó yẹ kọ́mọkùnrin ṣe ilé ẹ ní ìsàfẹ́sọ̀rọ̀ nípa ọmọ obìnrin ẹ pé ní bí gbogbo àtìmọ̀ bí orílẹ̀-èdè wa ìṣàkóso tó lágbàáyé obìnrin làwọn èèyàn tó máa ń ṣe kíná tó máa ń fi bẹ́ẹ̀ wó ju dáadáa pókè má ṣe lè má ṣe gbà má ṣàwò ṣùgbọ́n ẹ̀wọ̀n a máa ń wá oríṣiríṣi àgbà míì ní àwọn ọmọbìnrin la máa rò bóyá àti ọmọbìnrin tán tán tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ ok ọmọ mi wà tẹ́ pé àwọn òbí rẹ̀ ti rí pé gbogbo tí mo ní kó ṣe ló ń ṣe ohun tí mo ní kó má ṣe ló má ṣe àwọn ọmọbìnrin àti oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ sí wọn tí wọn ò ní lè sọ̀rọ̀ pé kí màámi o nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ torí wọ́n ti ṣe wọn pé tó bá ṣe báyìí tó bá ṣe báyìí so kí ni báwo ni òbí yálà ní ìyá tàbí bàbá tó ṣe lè ṣe láti pé wọ́n máa fọjú ọmọ mọ́ra tó pé tọ́mọ bá ṣẹ̀ wọ́n máa bá wí ní ẹ̀wẹ̀ náà wọ́n dẹ̀ tó máa ṣe kí ni wọ́n tó máa fọ òkè ní tó ṣe lẹ́ẹ̀kan tí mo ṣe báyìí wí o òkè báwo làwọn òbí ṣe lè ṣe kí náà lè fi balance ẹ ó fi pé tó ṣe ń bọ́ ọmọ wí náà ṣe kí náà máa fà á mọ́ra tí ò ní jẹ́ kọ́ ọmọ yẹn pé bí a ó ṣe kò wá nímọ̀ bó ṣe sọ fún un. láti kékeré ni ṣe rí eléyìí tẹ sọ pé nǹkan kan máa máa ṣẹlẹ̀ sọ́mọ kò ní fẹ́ sọ fáwọn òbí ẹ̀ yẹn I need different types of mother I need do as I say mother I need disciplinarian mother a ní ìyà tó jẹ́ wípé ó máa ṣe rí do as I say mother yẹn order ló máa give authoritative order ni hmm. ìwà ẹ̀ṣẹ̀ àti ìwà tiẹ̀ kò wà bendable constitution tó ń lò ó rigid gan hmm. kò ṣe bend kò ṣe adjust tó bá sọ fún ọmọ ṣe ṣe nǹkan báyìí kò ní fún ọmọ yẹn láǹfààní láti lè sọ pé ah mọ́mì ẹ jẹ́ ohun bóyá ọmọ tó ti dàgbà ẹ jẹ́ ká ṣe báyìí wo irọ́ do as I say mother bí ò tiẹ̀ da so àwọn ọmọ yẹn náà ti máa study ìyá yẹn wọn ti di pé mọ́mì mi ò wà friendly hmm. mọ́mì mi ò mọ̀ bọ́n ṣe ń bọ́ ọmọ sọ̀rọ̀ ó ti harsh jù ó ti le mọ́ ọmọ yẹn jù láti kékeré so tí nǹkan kan bá ń ṣe ọmọ yẹn tó máa fi sọ fún ìyá ẹ̀ á lọ sọ fáwọn peer group hmm. àwọn yẹn á kọ ní nǹkan tí ò dá níta hmm. Hmm. a ní láti fa ọmọ ìmọ́ra láti kékeré alátọ́wá ìfọwọ́kọ ara ọmọ tálẹ̀ pa rẹ̀ gbóná ẹ sọ fún pé tálẹ̀ bá ń gbóná nígbà míì máa sọ fún mi ìgbà kan wà tá a máa pè àwọn ọmọ yẹn jókòó tí wọ́n ṣẹ̀ akọ́kùnrin wọn jókòó ọmọ ọdún méjì ni mo ń sọ iye kò ń ṣe ọmọ tó ti pọ́ ọmọ ọdún méjìlá o ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin akọ́kùnrin bá wọn jókòó ṣo mọ̀ pé mo nífẹ̀ẹ́ àlọ́ mọ̀ do you know I love you tó bá ti fọ́ ọmọ lónìí pé I love you tẹ́tí kọ pé if I tell you I love you tell me I love you too tẹ́ bá mọ sọ fún lẹ́ẹ̀mẹ́ta tẹ́ bá sọ I love you á sọ fún mi pé I love you too ẹ ti kọ́ ó ti mọ̀ so tí nǹkan kan bá wá fẹ́ ṣẹlẹ̀ tó yẹ pé ara ẹ̀ ń gbóná kò sọ ẹ pé tára ẹ bá ti ń gbóná nígbà míì sọ fún mi ṣùgbọ́n tó dà kí n lè fún ẹ lóògùn alókèmà ẹ tún máa kọ́ ọmọ tí bá jẹ́ pé Yorùbá ni ẹ̀kọ́ látọmọ ọdún méjì mọ́ ṣe ń ṣe mà sà mm. fún èèyàn ẹ̀kọ́ ọmọbìnrin mọ́ ṣe ń fúnyàn ní nǹkan tó ń tẹ̀ tó ń kúnlẹ̀ díẹ̀ ẹ̀kọ́ ọmọkùnrin pé tó bá ti rí àgbàlagbà ìwọ kọ́ ló máa kọ́kọ́ nawọ́ sàgbàlagbà kó fẹ́ bọ̀ lọ́wọ́ àgbàlagbà ló máa nawọ́ sí ẹ ìwọ ló máa wá gbà padà lọ́wọ́ ẹ̀ so tí ọmọ bá ti rí pé mọ́mì òun àti dádì òun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ jẹ́ kí n sọ pé eighty percent ìyá ló máa ń fa ọmọ mọ́ra jù ẹ mọ̀ pé àwọn ọkùnrin wa ẹlòmíì one way traffic ni mm. iṣẹ́ ti pọ̀jù lórí ọkùnrin mi débi pé a máa máa jágbe mọ́ ọmọ ẹ̀ mm. but ìyá ló máa máa jẹ́ kó pàkíyèsí ẹ̀ sí pé ẹ má jẹ́ ká ṣe báyìí fáwọn ọmọ ẹ̀ ẹ máa fà wọn mọ́ra ọmọ yín ni wọ́n so apá àwọn ẹ̀ yòókù ń gbà mí àsọfún kókè o báyìí léèyàn ṣe máa ń ṣe o tí ìkọ́nà ẹ̀ bá ti dodipógun o wá bá mi sọ fún mi pé mọ́mì mo fẹ́ ge tí orí bá ń fọ́ ẹ sọ fún mi pé mọ́mì orí ń fọ́ mi tí nǹkan kan bá ń ṣe ẹ́ jẹ́ kí n jẹ́ ọ̀rẹ́ ẹ̀ máa bá wọn kéré hmm. hmm. wọn kì í ṣe ọmọdé bọ̀ a máa ń rò pọ̀ ọmọ kékeré ṣì ni wọ́n. ẹ ṣeun gan púpọ̀ náà àwọn obìnrin ló máa fẹ́ ṣe bíi ọkùnrin hmm. ẹ mọ̀ pé àṣà yìí lọ tí ó kọ́ mọ̀ nǹkan tó máa ní what a man can do a woman can do better wọ́n dẹ̀ ti gbàgbé pé àwọn ìhùwàsí kan wà tẹ́ pé ó wà natural nípa obìnrin níbi human feelings ẹ mọ̀ pé tá bá sọ tòótọ́ obìnrin ní feelings ju ọkùnrin lọ ju ọkùnrin lọ bẹ́ẹ̀ ni ló ti. àmọ́ nípa pé a máa ṣe bí ọkùnrin a máa ń gbàgbé àwọn natural behaviour wa gan. a fi ojúṣe yẹn sílẹ̀. a ojúṣe yẹn sílẹ̀ so ọ̀nà wo ni a lè gbà táfẹ́ tẹ́ a fi máa jẹ́ kí àwọn òbí wa mọ̀ lé pé a gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ wa ní àwọn ìwà obìnrin èyí tó bá dẹ̀ jọkùnrin ìwà sí ẹ̀ ní a gbọ́dọ̀ máa kàn tẹ́ pé kò wá ní jẹ́ pé their natural behaviour wò wá ní mo lò mọ́. ẹ ṣe olóòtú kékeré yẹn náà láti máa máa kọ́ wọn gẹ́gẹ́ bí òbí a gbọ́dọ̀ máa fojú ṣe yẹn sílẹ̀ ká máa dájọ́ sí i pé màá sọ fún lọ́la tó bá ti ṣe lójú ẹsẹ̀ ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nǹkan kan àtúnjẹ́ pé tọ́mọ bá ṣe lójú ẹsẹ̀ àti ní bá wí o ìyẹn fún àwọn adolescent because adolescent ẹ bá ti ń correct publicly you are not helping the situation adolescent nìyẹn another topic entirely nìyẹn ṣùgbọ́n ọmọ kékeré tá a fẹ́ kọ́ bí ní ìwà ọmọlúàbí a gbọ́dọ̀ fojúṣe yẹn sílẹ̀ kò sí bá a ṣe busy tó kò sí bá a ṣe láǹfààní tó a gbọ́dọ̀ mi pé lójoojúmọ́ ẹ̀kọ́ yẹn ó ń tẹ̀síwájú ohun tá a ti kọ́ lónìí tá a kọ́ lọ́la ẹ má wàá jẹ́ ká gbàgbé pé ọmọ tá a fẹ́ kọ́ yẹn ẹ̀ẹ̀kọ́ kan la máa kọ́ tó máa gbọ́ hmm. a máa sọ lóòrèkóòrè ní ìgbàkúgbà ní gbogbo ìgbà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 ẹ káàbọ̀ padà sórí ètò yín bí a ti ṣe ń sọ tó wáyé pé tẹ́lẹ̀ wá bẹ́ẹ̀ ṣe bá wa ẹ̀ ṣe ń bá wa lọ à ń sọ̀rọ̀ nípa bí àwọn òbí ṣe lè tọ́jú ọmọ tó máa kọ́ wọn ní ìwọ ọmọlúwàbí yálà lọ́kùnrin àbí lóbìnrin àlejò wá dẹ̀ ṣe kí ní wọ́n kálẹ̀ tí wọ́n ti bá wa ṣe kí wọ́n wọ́n ti bá wa ń tẹ̀lé àwọn béèrè wa tó ní tó ti fún wọn ní tó ti bá wa tẹ́ pé eh, eh, tọmọ nǹkan bá fẹ́ sọ pé kè màmá eh, màmí nǹkan báyìí báyìí lè ṣe ah, jésù ò ní jẹ́ kí nǹkan báyìí ṣe é ọlọ́run mi ò ní jẹ́ kí nǹkan báyìí ṣe é àwọn ọmọ àwọn mídà oríṣiríṣi nǹkan ló máa wù wọ́n láti ṣe láti sọ fún òbí wọn bọ́n torí bí àwọn òbí ṣe gbé ẹ̀sìn kò ní jẹ́ káwọn ọmọ yẹn gan lè túyáyá láti bá wọn sọ àwọn nǹkan méjì lóòótọ́ ni pé ẹ̀sìn kò ṣe pé bí ẹ̀sìn láyálà ni ẹ̀sìn téèyàn bá ṣe kéèyàn máa ṣe lóòótọ́ ni kódà kéèyàn tẹ̀lé ẹ̀sìn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ mú àtẹ́pẹ́ kì í ṣe ọ̀rọ̀ bíi ti ẹ̀sìn àwọn kan wà tẹ́pẹ́ yẹ kí a lè ṣe tí a máa fi tẹ́tí sáwọn tí kì í ṣe pé a máa mú ní kòkòkò táwọn ọmọ yẹn bíbélì ní ká tọ́ ọmọ wa lọ́nà bá ó lè fún wa ní ìsinmi yorùbá máa ń sọ pé ọmọ tá a bá kọ́ hmm. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa gbé ilé tá a kọ́ tà ṣe rí ẹ̀sìn títọ́mọ a gbọ́dọ̀ jẹ́ kẹ́sìn pọ̀ jù hmm. láti pé a fẹ́ tọ́mọ ẹ̀mọ́ mi ó dàbí pé mo fẹ́ máa fi pé ara ẹ̀ mo fẹ́ ní malaria jésù mi ò ní jẹ́ ṣé jésù ló máa fọ́mọ yẹn ní oògùn tí ò fi ní ní malaria hmm. ọmọ tó bá ti fẹ́ ní malaria ká fún ní oògùn tó bá ti di pé jésù mi ò ní jẹ́ ni mọ́mí máa sọ ní gbogbo ìgbà ohun tó yẹ kó bá àwọn òbí ẹ̀ yẹn sọ á lọ sọ fún aráàta tó máa ṣì í lọ́nà hmm. tó ṣeé ṣe kó ṣì ọmọ yẹn ní ọ̀nà tó bá ní pé nǹkan báyìí fẹ́ ṣe òun ẹ pé bí jésù ò tiẹ̀ ní jẹ́ jésù hmm. náà ló jẹ́ kí nǹkan burúkú ṣe ọmọ gbogbo wa ṣùgbọ́n ẹ jẹ́ ká pe ọmọ yẹn jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀ hmm. ó bẹ̀rẹ̀ láti bí ọmọ kékeré tó ti wà ní bóyá kéèjì ọmọ mi tó bá fẹ́ sọ̀rọ̀ mọ́mì in my experience shut up you talk too much ẹ jẹ́ kó sọ tó bá wá níbi tó ti ń sọ tó yẹ pé ó ń talk too much lóòótọ́ ń sọ̀rọ̀ àsọjù àá wá sọ fún pé nǹkan báyìí nǹkan ọba ti pè é sí má dá sí. Hmm. nípa pé ọmọ mi ló ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa wà sexually abused <laughs> wọ́n máa wà wọ́n máa máa treat wọn nílé ìwé hmm. ṣùgbọ́n wọn ò ní lè sọ fáwọn obìnrin torí pé wọn kì í fààyè ẹ̀ sílẹ̀ àní hmm. pé wọ́n sọ̀rọ̀ ṣe rí eh, arábìnrin kan sọ fún mi ó ní ọmọ òun bí òun pé kí ló dé tó ó sọ lédè òyìnbó pé mọ́mì why is it that anytime i want to talk to you tell me you are always busy hmm. ṣé you don't know how to talk to person ni hmm. ọmọ ọdún méjì. o ti dórí ẹ nìyẹn. ó ní tóun bá ti lọ bí iṣẹ́ á kó sínú wọn kọ kò ní ráyè délé lásìkò tí wọn máa fi délé á ti rẹ̀ ẹ́ á dáná á hmm, fẹ́ múra fún iléèwé jọ́kejì ibiṣẹ́ kí ọmọ yẹn tó lè sọ bẹ́ẹ̀ yẹn fún ìyá ẹ̀ ẹ wo nǹkan tí ọmọ yẹn ti ń gbé sínú láti ọmọ ọdún méjì ni ọmọ kékeré ọlọ́run hmm. wájú kan wá wò pé ah, ọlọ́run má má jẹ jẹ̀bi bàbá ti fẹ́ sọ̀yìn láti kékeré ká gbà wọ́n láàyè a one or two things di mú bẹ hmm. bóyá tíṣà ẹ ló ṣe bóyá ọ̀rẹ́ ẹ ni. ẹ ṣe gan ẹ tí mi ọkọ tó fẹ́ bẹ̀rẹ̀ ni pé ẹ mọ̀ pé àwọn ọmọ mi wà pé àwọn ọmọ mi wà pé òkè àwọn ọmọ fúnra wọn pé òkè bí mo ṣe ń lọ yìí o ó dà pé mo fẹ́ mo fẹ́ máa mo fẹ́ ṣe dókítà òun kò ṣe dókítà àwọn òbí rẹ̀ kò kí bó ṣe wà yìí o a ní lọ́ọ̀yà ràn wá mo ti fẹ́ kó lọ fún lọ dandan lọ́ọ̀yà ló gbọ́dọ̀ sí ní ọgbọ́dọ̀ lọ́ọ̀yà gbogbo àwọn ilẹ̀ wa ọgbọ́dọ̀ gba àdá. ẹ ṣe olóògbé <laughs> ṣe rí nǹkan tẹ́ sọ yẹn ó ń ṣẹlẹ̀ gan màá ti rí tó bóyá bíi five or six different cases tó ti hmm. ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ máa tẹ òbí yẹn lọ́rùn á padà sí ti nǹkan tó fẹ́ ṣe hmm. Hmm. ṣebí kí n ṣe kí n read law ni kò le a lọ rí a lọ ka nǹkan tó fẹ́ kó ka yẹn a pàpà wá padà sí ibi tó nǹkan tó fẹ́ ṣe. Mm, ó fa àkókò ṣòfò. àwọn òbí ẹ̀ fi àkókò ẹ̀ ṣòfò ọmọ mi ò dá ti sọ pé láyé àti lọ́run ò ní dáríjì wọn nítorí mm. pé wọ́n fi àkókò òun ṣòfò àwa òbí a kàn máa fún wọn ní ìmọ̀ràn ni àmì ká put wọn through guidelines ok o fẹ́ ṣe dókítà àbí o ò lè lọ sí art class o mm. nítorí bá ti fẹ́ ṣe dókítà science class ló máa lọ o ní láti mọ bóyá biology ni bóyá chemistry bóyá physics all those subjects to relate mọ́ iṣẹ́ tó fẹ́ ṣe a gbà wọ́n ní ìmọ̀ràn kò ṣe pé ká hmm. ṣe dandan pé mo fẹ́ kó di lọ́ọ̀yà níran wa kí ló dé táwọn ṣe di lọ́ọ̀yà fúnra wọn. <laughs> torí pé àwọn ọ̀dà náà lọ ṣe fẹ́ kọ́ mọ́ ọ̀dà. rárá o <laughs> ẹ má jẹ́ ká máa <laughs> ká máa ṣì àwọn ọmọ wa lọ́nà. ẹ torí àkókò ẹ jẹun béèrè béèrè yìí ọ̀nà wo la lè gbà ṣe àwárí ẹ̀bùn tí hmm. àwọn ọmọ wa ní. ǹtí mo fẹ́ béèrè. ẹ ṣe olóòtú ọ̀nà tá a lè gbà ṣàwárí yẹn pọ̀ hmm. ṣe rí ìlú òyìnbó ní kinní yẹn ti máa ń sábà ṣẹlẹ̀ jù wọ́n máa ń encourage ara wọn wọ́n máa ń ọbẹ̀ ọmọ yẹn wọ́n ti di pé ń ṣe nǹkan báyìí wọ́n á ràn lọ́wọ́ wọ́n á gbárùkù tì tá bá ń wo móhùnmáwòrán ẹ rí i pé wọ́n ní wọ́n ṣe kinní kan bóyá tálẹ́ǹtì mi ò mọ̀ máa ń pe àwọn kinní yẹn ẹ̀rọ ọmọ kékeré bó ṣe ń kọrin hmm. ẹ̀rẹ́ tó ń gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ẹ̀rí ilé tó ń ṣe ṣùgbọ́n ní orílẹ̀-èdè wa ń bì ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ti ráyè mm. ṣé ẹni tó jẹ́ pé ó máa ti jí lọ ní five a.m. adé ní ten ló fẹ́ mọ nǹkan tó mọ fẹ́ ṣe. àwọn méjì wà tẹ́kùn wọn mọ tó mọ ṣe ṣùgbọ́n à orí mi ò ní jẹ́ ọmọ mi ò ní jẹ́ ọmọ mi ò ní kọrin àwọn olóńkọrin ọmọ mi ò ní <laughs> ṣeré olóòtú iṣẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ olùkọ́ni nígbà kan lórílẹ̀‐èdè nàìjíríà náà a máa ń ta kàní ah, ọlọ́mọdé ń ṣe tíṣà ọlọ́mọdé ń ṣe àgbẹ̀ ṣùgbọ́n nísìnyí àti àwọn kan tí wọ́n fi ọlá àwọn olùkọ́ yẹn wọ́n fi ń tọrọ hmm. wọ́n ti gbàgbé pé ohunkóhun tọ́mọ wọn bá fẹ́ dà àkọ́kọ́ gba ilé ìwé àkọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àkọ́kọ́ gbàgbé kọjá ọmọ mi ò lè ṣàgbẹ̀ òun ló jẹ́ kí ó dàbí pé ọ̀wọ́n gógó oúnjẹ wa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ṣeun gan ẹjọ ẹ bá àgbà ara lé ní ìmọ̀ràn. ẹ ṣe olóòtú ìmọ̀ràn mi fún gbogbo ẹ̀yin ara lé níbikíbi tẹ̀sí lè máa gbọ́ mi ni pé ẹ má jẹ́ kí títọ́ ọmọ wa kó dìgbà tán bá dàgbà. Hmm ẹ jẹ́ ká múra sí látìgbà tí wọ́n ti wà ní ọmọ tuntun jòjòló ní ká ti máa kọ́ wọn ní ọ̀nà pé kí iṣẹ́ tọ́mọ fẹ́ ṣe ẹ jẹ́ ká láfo káká fi ojú balẹ̀ tójú bá balẹ̀ Yorùbá ló máa rí i mú tàbá wò dáadáa sìn á rí i ká farabalẹ̀ ká máa ṣọ́ àwọn ọmọ yẹn ọmọ mi láti kékeré ẹ̀ báyìí kò sí nǹkan tẹ́ ṣe bọ́ọ̀lù àfẹsẹ̀gbá ẹ̀ ni bẹ́ẹ̀ ránṣẹ́ bọ́ọ̀lù ìdí àbáwí bọ̀ ẹ mọ́ tó bá fẹ́ gba ẹ mọ́ sọ pé ní gbogbo ìgbà àsìkò wọn ti jẹ́ pé ó lè má ní iṣẹ́ àmúrelé mm. àbí bóyá lásìkò holiday pé ẹ lọ ṣeré ńlé o ká fààyè gbà wọ́n ká jẹ́ kó máa ṣe ọmọ mi tó bá bẹ̀rẹ̀ orin báyìí mm. ṣe rí olóòtú ọmọ mi kékeré obìnrin tó bá yá ń gbà wọn sọ pé mọ́mí i want to sing màlókè go and sing á dẹ̀ kọjú sí ògiri báyìí ó lè kọrin yẹn wá ti kọ́kọ́ ká tún padà kó òun ti kọ́ tán ó ti kọ́ nìyẹn <laughs> so a rí i pé ọmọ mi ọmọ ọdún mẹ́fà á ti bẹ̀rẹ̀ sí ní máa di microphone torí pé àwọn òbí ẹ̀ wọ́n support vision ẹ̀ wọ́n encourage ẹ̀ ẹlòmíì gan tún á stand as motivator for ọmọ ẹ̀ á máa motivate ọmọ ẹ̀ lókè nǹkan báyìí ló fẹ́ ṣe ẹ̀ jẹ́ ká wò ó tabade tí wàá sọ pé a fẹ́ mọ nípa ẹ̀bùn kò ń ṣe pé táwọn ọmọ mi lè sọ pé òun fẹ́ ṣe lọ́ọ̀yà lónìí ọ̀la kó ló fẹ́ ṣe dókítà torí pé ó sì kéré láàrin ọ̀sẹ̀ kan kí ló fẹ́ ṣe á lóun fẹ́ ṣe adájọ́ ẹjẹ ẹbí lọ́la á ló fẹ́ ṣe olùkọ́ ni ẹbí lọ́tùlá á ló fẹ́ máa wọ ẹ̀rọ ẹ̀ ẹ̀ mọ̀ bá a lù bó ṣì kéré ṣùgbọ́n kò sí bó ṣe lè ṣe tó a máa rí gbọ́dọ̀ ẹ̀kọ́ ọmọ yìí nífẹ̀ẹ́ sí eléyìí ju eléyìí lọ. ẹ ṣeun gan àlejò wa àlejò wa ti sọ èyí tó dùn nínú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti sọ púpọ̀ mm. wọ́n ní kí a máa fún àwọn ọmọ wa ní àkókò láti fi tọ́jú wọn wọ́n sì mm. tẹ̀síwájú wọ́n sọ pé kí a máa ṣe kí a máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu mm. àti kékeré sì lọ́ọ́ ti sọ pé kí a máa bá àwọn ọmọ wa wí kò ní jù báyìí lọ lórí ètò gbàgede ìlú ní ìkànnì Kaftan television ti Yorùbá lónìí ẹ mọ̀ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ àbámẹ́ta láti mọ̀ mú àwọn ìròyìn àárín ọ̀sẹ̀ wá fún yín àti àwọn ètò tí àjọmọ̀ sọ bí irú tá a mú wáyé náà ìgbà mìíràn lè jẹ́ ròyìn ìgbà mìíràn lè jẹ́ èyí tí ó kan ẹ̀yà gangan ni a mú wá sí orí ètò orúkọ mi ni Farouk Ogunjimi títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀ ẹ jẹ́ kí ìwé náà dábìrì fún èmi náà ni ọmọ yín olólùfẹ́ àbúrò yín Mercy Ọmọdúnládé tó tó di ọjọ́ mẹ́jọ ó dìgbà. Kaftan Television Yorùbá kárí ayé sani wọ́n ń rí wa iṣẹ́ ń báyé láyàn láàyò àṣà yorùbá kò gbọ́dọ̀ parẹ́. Kaftan television yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà ẹ gbọ́dọ̀ yí kúrò ń bẹ̀ o ẹ máa wò ó. Kaftan TV yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.